Ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. Ṣé dáadáa ni ẹ jí? Àti wípé ṣé àlàáfíà ni mo bá ẹ̀yin àti gbogbo àwọn ìdílé yín? Mo kí yín kú ọjọ́ mẹ́ta o. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Ẹ̀ mo lérò wípé ẹ gbádùn àánú, oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run alààyè nínú rẹ̀. Mo kí yín káàbọ̀ sí orí ètò review. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther ni orúkọ mi ábà bàbá ní orúkọ jésù adúpẹ́ bẹ́ẹ̀ la yin orúkọ mímọ́ rẹ lógo nítorí pé o fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún lè wá síwájú rẹ láti padà wá dúpẹ́ fún àwọn tí o gbé ṣe nínú ayé wa ní ọ̀sẹ̀ wa tí a lù kọjá lọ ògo ni fún orúkọ mímọ́ rẹ lókè ọ̀run bàbá jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa a tún ti dé ní òwúrọ̀ yìí láti kọ́ ẹ̀kọ́ láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ pàápàá jùlọ bí o ti pa á láṣẹ fún wa wípé kí a ṣe lónìí ẹ̀mí mímọ́ wá bá wa sọ̀rọ̀ fi òye ọ̀rọ̀ rẹ fi yé wa yékéyéké kí a sì rí dájú pé a mú lò nínú ìrìn àjò ayé wa báyìí la gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò review jọ̀wọ́ mo fẹ́ tọrọ àforíjì o torí wọn gbà ọ́ ní àkókò díẹ̀ lónìí kí ni ìdí rẹ̀ ìdí rẹ̀ ni wípé àjọyọ̀ kan wà lónìí tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún two thousand and twenty-one àjọyọ̀ náà sì ni wípé òní yìí ló pé ọdún kan tí a bẹ̀rẹ̀ ètò review ní èdè Yorùbá ni o gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ọkàn bá ètò yìí lọ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ní ọdún tí ó kọjá tí ẹ sì máa ń darapọ̀ mọ́ mi ni ẹ ó ṣe àkíyèsí pé a bẹ̀rẹ̀ ètò review ti èdè gẹ̀ẹ́sì ní oṣù kẹrin ọdún 2020 tí a sì bẹ̀rẹ̀ ti èdè yorùbá ní oṣù mẹ́rin lẹ́yìn rẹ̀ oṣù mẹ́rin gẹ́rẹ́gẹ́ lẹ́yìn ìgbà náà ẹ ó sì tún ṣe àkíyèsí wípé mi ò kéde rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá léyìí tí ó fi hàn gbangba tàbí túmọ̀ sí wípé mi ò fi bẹ́ẹ̀ fi ọkàn sí lọ títí kódà a lè wípé mi ò rántí ohun náà tí ó mú gbogbo atótónu yìí wá ni wípé bí mo ti ń fẹ́ gbìyànjú láàrin ọ̀sẹ̀ láti gbáradì fún ẹ̀kọ́ wa onípele gẹ́gẹ́ bí mo ti ṣe ìlérí rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ fún yín bí ẹ kò bá gbàgbé ní ẹ̀mí olùtúnú ni ẹ̀mí mímọ́ pé àkíyèsí mi sí láti má dáwọ́lé ẹ̀kọ́ titun lónìí rárá o ṣùgbọ́n wípé mo gbọ́dọ̀ tún ẹ̀kọ́ tí a fi bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ tí ó kọjá kọ́ ẹ̀mí ọlọ́run mú dá mi lójú gbangba wípé òun ti pèsè àwọn ọkàn sílẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ náà yálà ní títún gbọ́ tàbí ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ wò bí kò ṣe bẹ́ẹ̀ ni àwọn àkórí ẹ̀kọ́ pọ̀ lọ tí a kò tiẹ̀ tí ì kọ́ rárá tàbí dáwọ́lẹ̀ Ṣùgbọ́n fífi etí sílẹ̀ tàbí ìgbọràn sí Ọlọ́run, ó ṣe pàtàkì o láti bá Ọlọ́run rìn tàbí bá jọ́rẹ̀ẹ́ tí ó dánmọ́rán pẹ̀lú. Bí ó bá wá jẹ́ pé o bá wa kọ́ ẹ̀kọ́ náà ní ọdún tí ó kọjá nígbà tí a ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò review ní èdè Yorùbá, ó máa kí ọ kú oríire torí o tún ní àǹfààní láti tún ẹ̀kọ́ náà kọ́ tàbí gbọ́ fún ìgbà kejì bí ẹ̀mí Ọlọ́run ti pa á láṣẹ um bó bá sì jẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa kò tí ì pẹ́ lọ títí gbogbo wa pátá báyìí ni yóò rí ohun kan tàbí méjì múlò nínú ẹ̀kọ́ pàtàkì ọ̀hún o kí ni àkórí ẹ̀kọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gan òun ni mo pè ní ọ̀run ibùgbé ọlọ́run ǹjẹ́ ìwọ ń lọ bí ṣé o ti wá rántí báyìí ọ̀run ibùgbé ọlọ́run ǹjẹ́ ìwọ ń lọ bí ẹ jẹ́ kí àyà wa kó tètè bẹ́lẹ̀ kó bẹ́rí nítorí a ní ibi púpọ̀ láti kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run. ẹ ọ̀rẹ́ mi ǹjẹ́ bí Ọlọ́run bá pè ọ́ relé nígbàkúùgbà tí ìbá jẹ́ ṣé o tilẹ̀ lérò pé ó ń lọ sí ọ̀run ní ibùgbé Ọlọ́run tàbí ìjọba Ọlọ́run báyìí ǹjẹ́ o tiẹ̀ ti ṣetán láti jẹ́jọ́ tàbí kọjú ẹlẹ́dàá rẹ̀ ẹ ẹ wò ó bí ó tilẹ̀ jẹ́ pé a kò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí wípé láti máa sọ̀rọ̀ nípa ọ̀run a ní ìjọba ọ̀run ìyá kò túmọ̀ sí pé kò sí ibùgbé ayérayé ọ̀rẹ́ mi o hmm, ó dànù irú àwọn ènìyàn wo gan ni ọlọ́run retí ní ibùgbé rẹ̀ ṣé àwọn ènìyàn dáradára tàbí àwọn ènìyàn tí ó wuyì èmi ò mọ bí ìwọ ti gbọ́ rí o ṣùgbọ́n èmi ti gbọ́ rí ó sì tún máa ń gbọ́ bí àwọn ènìyàn bá pàdánù ẹbí ará ọ̀rẹ́ tàbí àwọn olólùfẹ́ wọn nínú ayé yìí wípé ó dá àwọn lójú pé irú àwọn ènìyàn báwọn ni wà ní ọ̀run ibùgbé ọlọ́run nítorí pé wọ́n dára púpọ̀ nínú ayé yìí wọ́n sì wuyì kódà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n sì tún máa kọrin níbi òkú wípé ilé ni wọ́n lọ tààràrà. Hmm. wo ẹgbọ́n náà ṣé bẹ́ẹ̀ ló rí báwo ni a kò bá àti wá ṣe jẹ́ oníwà dáradára tó láti dé ibùgbé ọlọ́run kíyèsí o ọ̀rẹ́ mi kò túmọ̀ sí pé a kò gbọ́dọ̀ ní ìwà tàbí hùwà dáradára o nítorí wípé ìwà dáradára wa ń fi èso ti ẹ̀mí hàn gẹ́gẹ́ bí ìgbésí ayé wa titun nínú Kristi Jésù ni ṣùgbọ́n pé kí a kàn dára tàbí wuyì láì ní Kristi à kò yé mi tó o ó sì yẹ ká jọ tẹkọ̀ létí lọ sí inú ọ̀rọ̀ Ọlọ́run láti rí ẹ̀rí tí ó dájú nípa ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí a ti ṣe ní ọdún tó kọjá jọ̀wọ́ o ní àfọkànsí dáfídì ṣe àpẹẹrẹ ẹni náà tí ó lè dúró níwájú ọlọ́run ó yá ẹ ká lọ pẹ̀lú mi báyìí sínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé orin dáfídì èyí tí a mọ̀ sí sáàmù orí ìkẹrin lé ní ogún ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin orin dáfídì orí ìkẹrin lé lógún ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin ìyẹn psalm twenty four verses three and four ó kà báyìí wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn àmì àbí ẹ ò ṣe àkíyèsí ibi tí a kà yìí wípé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 sí inú ìwé Jòhánù ìrere ti Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléní ogún àti ìkarùndínlọ́gbọ̀n Jòhánù orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléní ogún àti ìkarùndínlọ́gbọ̀n ìyẹn gospel according to John chapter two verses twenty-four and twenty-five ó kà báyìí wípé ṣùgbọ́n Jésù kò gbé ara lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun nítorí tí òun mọ ohun tí ń bẹ nínú ènìyàn dákun jọ̀wọ́ ọ̀rẹ́ mi wọ́n ti jẹ́ kó sú ọ ìwọ náà ṣàkúkú rántí wípé ohun tí rìvíù wà nípa gan-an ní à ń ṣe yìí ó wà nípa ṣíṣe àtúnyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run ní báyìí jọ̀wọ́ tún bá mi padà sí ìbẹ̀rẹ̀ ohun gbogbo. ní inú ìwé Genesis orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún má ṣe káàárẹ̀ rárá kí Ọlọ́run kí ó bùkún yín Genesis orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún ó kà báyìí wípé Ọlọ́run sì rí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di pípọ̀ lé ayé àti gbogbo ìró ọkàn rẹ̀ kìkì bíní lójoojúmọ́. àmín a kò tí ì ṣetán o ṣùgbọ́n já dánu dúró díẹ̀ báyìí. ó dáa kí àti ẹ̀ wá sọ pé a ní ìwà ọkàn ńkọ́ ah báwo ni ọkàn tirẹ̀ ọ̀rẹ́ mi Jeremiah orí ìkẹta dín ní ogún ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ ohun tí ó bani lẹ́rù nípa ọkàn ènìyàn ó wí pé ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ ó sì burú jáì ta ni ó lè mọ̀ lẹ́yìn tí ó túmọ̀ sí pé bí a bá fi gbogbo ohun tí a ti kà yìí àwọn tí a ti kà síwájú yìí bí a bá fi wọ́n wé ìlànà Ọlọ́run ní ti ìwà mímọ́ tàbí pípé tàbí wíwì kò sí ẹni tí ó dára o ṣùgbọ́n ọ̀rẹ́ mi má gbàgbé o tẹ̀síwájú pẹ̀lú ìwà dáradára rẹ o kí ó kàn jẹ́ pé kìkì nínú Kristi nìkan ẹ̀ẹ́n àwọn wo gan-an wá ní olùdíje tàbí èrò ọ̀run ibùgbé Ọlọ́run yìí gan ní báyìí ẹ tẹ̀lé mi ká lọ padà sí inú ìwé Jòhánù ìrere ti Jòhánù orí kẹta ibẹ̀ la ó ti máa ka ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkọkànlélógún a ó tún wá tẹ̀síwájú láti ka ẹsẹ̀ ìkẹrìndínlógójì Jòhánù orí ìkẹta ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkọkànlélógún nígbà tí a bá ṣetán níbẹ̀ ni a ó tún wá lọ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 mo fẹ́ pe àkíyèsí rẹ sí ọ̀rẹ́ mi wípé láti ibi tí a ti kà ní ẹsẹ̀ ìkẹrìndínlógún títí lọ sí ìkọkànlélógún ó jẹ́ ohun tí a fi pupa kọ nínú bíbélì nítorí wípé ọ̀rọ̀ jésù olúwa ni. Hmm. wo ńṣe ní bá wù mí o kí n fún ẹ̀yin ọ̀rẹ́ mi ní àyè díẹ̀ lórí àwọn ohun tí a kà yìí kí a wá bọ́ sí abala ìbéèrè àti ìdáhùn lóní pẹrẹu ṣùgbọ́n ṣe mí láàánú wípé a kò ní rí irú àyè bẹ́ẹ̀ kí n má bàa dá yín lágara kí n má bàa sì gba àkókò yín tí ó pọ̀ jù àmọ́ kí ni a lè pe ohun tí a ṣẹ̀ka yìí èmi pè é ní ìgbàlà bí ó bá sì wú ìwọ pè é ní ìbí tuntun tàbí àtúnbí ìyẹn náà kò burú o kí ni yóò wá mú ìdálẹ́bi tí a kà yìí wà nínú àwọn ẹsẹ̀ bíbélì yìí ìyẹn ni kíkọ̀ jésù kristi ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí ìpèsè kan ṣoṣo tí ọlọ́run bàbá jẹ́ kí ó ṣeé ṣe láti lè fi ara hàn níwájú rẹ̀ láti lè dé ọ̀run ní ibùgbé ọlọ́run nítorí wípé òdodo kristi jésù yìí tí a kàn mọ́ àgbélébú tí ó sì jíǹde yìí ni ó jẹ́ kí ó ṣeé ṣe fún èrè àti èmi tí a ní ìṣẹ̀dá ẹ̀ṣẹ̀ láti lè gbé tàbí wà tàbí farahàn níwájú Ọlọ́run mímọ́ wò ó kìkìdá àwọn tí ó gbà láti jẹ́ kí a da òdodo Jésù Kristi bò wọ́n ni o ọ̀run ibùgbé Ọlọ́run ǹjẹ́ ìwọ ń lọ bí? mo rọ̀ yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ rí i dájú pé ẹ ṣe àtúnyẹ̀wò gbogbo àwọn ẹsẹ̀ bíbélì ibi tí a kà lónìí pátápátá láti lè fi ìdí ẹ̀kọ́ yìí àti òye rẹ̀ pẹ̀lú múlẹ̀ kí ẹ wá darapọ̀ mọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a ó máa gbé apá kejì ẹ̀kọ́ náà yẹ̀wò ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run a dúpẹ́ fún ètò review ní ti èdè Yorùbá tí ó pé ọdún kan gérégé lónìí a dúpẹ́ fún àwọn ẹ̀kọ́ tí o ti kọ́ wa láti inú ọ̀rọ̀ rẹ ní ọ̀sẹ̀ dé ọ̀sẹ̀ oṣù dé oṣù tí a sì ń ṣe àjọyọ̀ àti ìdúpẹ́ ọdún kan lónìí àkórí ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ọdún kan sẹ́yìn ló máa tún pe àkíyèsí wa sí lónìí yìí ẹ̀ mo wá gbà á ládùúrà pé gbogbo ọkàn tí o ṣe ìlérí pé o pèsè sílẹ̀ tí wọ́n ti gbọ́ ẹ̀kọ́ náà yálà ní ọdún tí ó kọjá tàbí ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní òní ní kí o jọ̀wọ́ ṣí ojú ara àti ti ẹ̀mí wọn láti lè mọ̀ bí wọ́n wà ní ọ̀nà kan ṣoṣo tí ó lọ tààrà sí ọ̀dọ̀ rẹ ìyẹn ní ọ̀run ní ibùgbé rẹ. Báyìí la gba àdúrà náà. Ní orúkọ Jésù Kristi, olùràpadà wa. Àmín. Ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ̀yin ọ̀rẹ́ mi fún àdúrótì àti ìfẹ́ yín láti ibi ọdún kan tí ètò review ní èdè Yorùbá tí ó ti bẹ̀rẹ̀. Ẹ kú ìfẹ́, Ọlọ́run yóò san gbogbo yín pátá ní ẹ̀san rere a ó sì fi ọ̀run ní ibùgbé ọlọ́run a ó fi ṣe èrè jẹ àmín gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ǹkan ẹ̀kọ́ yìí kò tán síbẹ̀ o ó kọ apá kejì jọ̀wọ́ o rí i dájú wípé o darapọ̀ mọ́ mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bóyá ìwọ wà lára àwọn kan tí ọlọ́run ti ṣèlérí wípé òun pèsè sílẹ̀ o èmi kò mọ̀ ṣùgbọ́n má rẹ̀wẹ̀sì ọ̀rẹ́ mi má sì káàárẹ̀ má wà nípa ti ẹ̀kọ́ dídùn nìkan rí i dájú wípé o darapọ̀ mọ́ mi o kí o sì gbọ́ ìparí ẹ̀kọ́ náà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára ọlọ́run ṣùgbọ́n títí ó wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ náà ńkọ́ ǹjẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó sọ̀kalẹ̀ sí ayé ilé iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín.